àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza ahmadu lànàbí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múri gbàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiru ta ń rí sí ẹyíṣà ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú gbókùrọ̀ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ gbókùrọ̀ ní gbogbo wọn o. kàláwù ìṣọṣọ wa kámẹ́lì pèsè ríru bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀ mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà tó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ṣáláwù kó fi súnà rẹ̀ bu orí o. ara wa ni onísùfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì máa ń lè rẹ̀ yìí lórí ma bẹ̀rẹ̀ rẹ̀ ó lè kó sẹ́yìn bá àbọ̀ ó lè wọ́n tó yálà yálà kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúbí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń bèrè ẹ̀ ni túbí máa ń bèrè ẹ̀ ni ó lè kó tẹ̀sí bá àkọ́rùn ó lè wọ́n tó yára yàrá. onídọ̀dọ̀ ṣe onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onífúnfí ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́jú bá àbọ̀ ó lè wọ́n tó yára yàrá. ọ̀sẹ̀ tó yẹ kó tó yẹ kó tó yẹ kó tó yẹ kó tó yẹ kó tó kò ní lọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni wà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. lórí sùnfì máa ń bèrè ẹni lórí máa ń bèrè ẹni ó lè kó sẹ́sì àbọ̀ ó lè wọ́n tó yára yára. ọ̀sẹ̀ tó yẹ kó tó yẹ kí àdúrà ẹ̀rọ púpọ̀ ọ̀sẹ̀ tó ló púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè tó tó tó àdọ̀ ẹ̀rọ tó yẹ kó kò ní lọ́dọ̀ ṣe kò ní lọ́dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ. túbí túbí máa ṣe rẹ̀ ni túbí máa ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá àbọ̀rọ̀ ó lè wọ́n tó yára yára. ọ̀sẹ̀ tó

ọkùnrin àwọn sọ́kùnrin Jésù kò síwájú onísùnlélé onísùnfé náà ló náà lọ́wọ́ aṣọ bí ẹ̀yọ̀ yìí wọ́n ti wá sí bàbá mi. Èmi àti ẹ̀sìn jọ sọ̀rọ̀ wá sí bàbá mi kó sì wá èkó ló wà ètò ìlànà ìlú ètò problem problem ẹ máa gbọ́ ìgbàsẹ̀ ní pé àǹtà wo ní bàbá wo ibi. ara wa ni oníṣúfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni oníṣúfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísúfì ni bó ti wà yìí ara wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáláyé mo kí wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní àárọ̀ òní tí í ṣe yaumul khamis déètì òní ni ọjọ́ 25, five ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì oṣù sọ́fàr ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí agbọ́ni ọ̀rọ̀ wa àsòfíà. ذات الطريقة خالفت الإسلام الصوفية ذات الطريقة خالفت الإسلام ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn Islam èyí ni ìjókòó 41st ìjókòó kọkànlélógójì irú rẹ̀ tọ̀ tí a bá wo ojú screen wa a rí àkọlé tá wípé a ní kókó ìwádìí ní òní kókó ìwádìí wa náà sì ni a pè ní sú fífẹ́ kó bá bàbá wa ní mahad àmọ́ Allah ò kó wọn yọ pátápátá sú fífẹ́ kó bá bàbá wa ní mahad àmọ́ Allah ò kó wọn yọ pátápátá kí ló bí àkọlé yìí ẹ̀yin tẹ́ ti ń fọ́lọ̀ wá bọ̀ lórí ètò yìí ẹ̀yin náà ti mọ ohun tó fasábà bí kókó ìwádìí ṣùgbọ́n ká tó wá lọ sínú tó bí ẹni tí wọ́n jẹ́ àlejò wa pàtàkì lórí ètò wa ní àárọ̀ tòní bí a ṣe ń rí wọn káàkiri àgbáyé lónìí báyìí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ wọn nílé àti nílùú òkèrè nínú wọn mọ̀ dùn pé ah bàbá wa ní bàbá wa nìyí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ti kan bàbá wa àwọn àfáà wa àgbà tẹ́ bá sọ pé nílùú Ìbàdàn lónìí o ta ni àfáà àgbà fún gbogbo àwọn tí ń lọ sí madrasa, tí ń lọ sí máàdù tí ń lọ sí máàdù ẹni tí mọ́dúrásà ẹni tí máàhàd lónìí o àwọn tá a kọ́kọ́ tọ́ka sí pé àwọn ni aṣíwájú àwọn ni àgbà àwọn la máa pè ní olùkọ́ àgbà nílùú Ìbàdàn tiwantiwa yìí lónìí yìí o àwọn náà náà bàbá wa tí wọ́n jókòó tí wọ́n fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ tàn mọ́lẹ̀ sí ìrújú tí àwọn kan fẹ́ gbé dìde lórí bàbá wa àgbà àkọ́kọ́ tí wọ́n jẹ́ muasisu fún maadùlẹ̀ arọ́bí à nàìjírí kí Allah subhanahu wa ta'ala kó bá ní kẹ́ bàbá wa náà tọ́ àwọn bàbá wa yìí gẹ́gẹ́ bí aṣemọ́sí lórí ètò wa àwọn tí a bá pè ẹnu wa kì í gba ọkọ̀ wọn àwọn náà la máa ń fẹ́ kí wọ́n introduce ara wọn sí wa ní kíkún bàbá wa ayakumulọ ẹ bá lè dárúkọ yín fún àwọn jàmá tí wọ́n mú wá ní kíkún sáà ayakumulọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله orúkọ mi ni Abdulwahab Bayo Ahmed tọ́ àwọn sheik wa ẹ ti gbọ́kọ̀ wọn o sheik Abdulwahab nam Bayo, Bayo, ahmad lórúkọ bàbá wa o tọ̀ ẹ bàbá wa ẹ dákun ẹ àwárí ó kò nípa gbọ́ a mọ̀ wípé nígbà kan sẹ́yìn máàlù lárọ́bí ni ẹ̀wà tẹ́ ti ń ṣiṣẹ́ olùkọ́ni ní ilé kí bàbá wa ní máàlù lárọ́bí so tíyẹn sì fi hàn wípé Eh, ìbátan àbí ìbáṣepọ̀ gbọ́dọ̀ wà láàrin ẹ̀yin àti bàbá wa àwọn èèyàn wa wọ́n fẹ́ mọ irú ìbátan wo ní bẹ láàrin ẹ̀yin àti bàbá wa sheikh fọdúnlátù sheikh murtado abdulsalam kí aláwọ̀ kọ́ bá ní kẹ́ wọn so ẹ bá ní sàlàyé fún àwọn èèyàn wa ìbáṣepọ̀ wo àlàkọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti bàbá wa láti ìbẹ̀rẹ̀ títí dìgbà tí bàbá fi kú láyé. àdúgbò lọ́dọ̀ ọlọ́run bàbá wa àgbà ní mahad samahatu sheikh murtada abdulsalam ó ní bàbá mi kejì àwọn ní ajẹ́ bàbá kejì fún mi tí bàbá kan bá bíyàn níbi bí ti ìdí hmm. níbi bí ti ara tí a sì wá gbàgbé tí wọ́n fà lé bàbá mi lọ́wọ́ bàbá ń wá ṣe bí bàbá fún ó ṣe gẹ́gẹ́ bí olùkọ́ fún ó ṣe gẹ́gẹ́ bí agbóòrùn fún eléyìn gbọ́dọ̀ mọ̀ pé lóòótọ́ bàbá kan ló bí mi o àmọ́ bàbá yìí gangan gan ni bàbá mi kejì nílọ̀bá ti jẹ́ sí mi nù mo jẹ́ ọmọ akéwọn tí mo ti wà lọ́tọ́dọ̀ wọn láti ìrántí títí títí títí tí ó fi di 2007 tí bàbá gbé tí bàbá kúrò láyé bàbá gbọ́ ahán mi mo gbọ́ ahán bàbá bàbá nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ bàbá kódà mo nífẹ̀ẹ́ bàbá ju bí mo ṣe nífẹ̀ẹ́ ara mi lọ torí mo máa ń sọ ní gbogbo ògbà pé gbogbo ògbà yóò tí ọba fún ọ látẹ̀yìn àti bàbá táàbà ní class hmm. kọ́lọ̀ ń mú fóun bẹ́ẹ̀ lónìí tó má ti dọ̀la wọn. Allahu akbar Allahu akbar Allahu akbar. Hmm. now ẹ ṣe bàbá wa ǹjẹ́ bí ìṣiṣẹ́ lábẹ́ ẹni ìjọ dẹ̀yìn àti bàbá wa pọ̀ ní máàlù làárọ̀ bí lẹ́yìn ìgbà tí ẹ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tán tẹ̀tún lọ sí ìlú òkèrè tẹ̀tún gba oyè fún ìmọ̀ ẹ̀sìn ǹjẹ́ iṣẹ́ ṣíṣe lè tá a lè pè níbi tedris ǹjẹ́ ó pa ẹ̀yìn àti bàbá pọ̀. bẹ́ẹ̀ ni ọkọ̀ á pọ̀ nítorí pé bàbá ni olùkọ́ mi àgbà tí wọ́n kọ́ mi ní ẹ̀kọ́ ibẹ̀ láwà àti ní àtàwọn ẹlẹgbẹ́ mi ní Sheikh Abdulrahman Mustapha tèmi tọ́pẹ́ ọlọ́mbà ní foríjì wọn bí sheikh alfatai zubair bí alimam zakariya àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ abáwọn èèyàn ń wájú ṣe pé abẹ́ẹ̀lẹ́ pé wà nínú bàbá ṣùgbọ́n ọwọ́ tí bàbá fi mú wa wọ́n mú wa ní ìmú ọwọ́ ọmọ mo bí tí mo sì fẹ́ kọ́ jẹ mi pé wọ́n bá rìn ibi kan wọ́n pè mí mo rìn bẹ́ẹ̀ wọ́n bá hùwà kan wọ́n mo hùwà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nàbá ṣe ní a ṣe fi kọ́ wa so títí tí ibẹ̀ láwà tá a fi di pé wọ́n máa dá máa dì í lẹ̀ ń máa dàda máa dì í lẹ̀ àwa náà jẹ́ ní máa dì í ibẹ̀ láwà títí tá a fi jáde a jáde báyìí náà olùkọ́ níbẹ̀ so ọlọ́run ẹni wọn fẹ́ lọ́gbẹ́ ọ̀yá lọ́dún tó fẹ́ sí ìfọn ní Dubai nínú Ramadan ìwọ lọ sí wáàdì fún wa ní Dubai nínú Ramadan tàbí ìgbẹ́ tàbí any time tó bí ọ̀rọ̀ ti máa ń ṣe fún wa nìyẹn tó kọ́ tó di olùkọ́ láti di olùkọ́ ká tó dá àfà lọ́n ti pé kí ọ̀bọ̀ sọ á dá àfà tó wọ́n sì fẹ́ràn wa títí kódà ara ń gbà pé mo tó pẹ́ mo fẹ́ràn mi ju mo fẹ́ràn wọn ju bí mo ti fẹ́ràn ara mi lọ lẹ́ẹ̀kan bàbá gan-an náà dàbẹ́ àwọn náà máa ń ṣe pé àwọn fẹ́ràn mi ju bí wọ́n ti fẹ́ràn ara àwọn lọ nítorí pé nígbẹ̀yìn ayé bàbá ńgbà tí ń kù díẹ̀ tí bàbá ń ṣe wà sí yà fún mi tí máa ń sọ fún ọdún jọ́nà tó wọn ní kí n bá kó ń bẹ ọgbọ́n ti máa ṣe ní ogúnjẹ́ ti ní ogúnjẹ́ ti ní fún ní tọ́lọ̀ ń bá pé kí agbẹ̀yìn yín wọn ni irú ọ̀rọ̀ wo la ń sọ wọn ni wọn àdúrà tí wọn ṣe ní kọ́lọ̀ ń tó kó jẹ́ ọgbẹ̀yìn mi tó ọ̀bà tó àti ìwọ̀ ọ̀bà gbẹ̀yìn ta ni ó tún fún ta ló tún fún sílẹ̀ sí ọgbẹ̀yìn mi kódà lónìí mo wọ́n yọ̀ǹda máa lọ sí àdúrà pípọ́ lọ́wọ́n tí wọ́n gbẹ̀yìn ni wàláhìí láìláìláìlá wọn ọlọ́run bá mi kẹ́ wọn bá ń gbẹ̀ wọn bá ń ṣe fún ṣe fún wọn hmm. má sì rí wọn níjọ́ àlìkì àmà fún mi léèwọ̀ yọ jẹ́ pé àjọ wọlé àlìjẹ́nà ni. bàbá wa wọ́n ní ewé tó bá pẹ́ ní àrọ̀ ọ̀sẹ̀ wọ́n ní máa dọ̀ṣẹ̀ ní bẹ́ẹ̀ kéèké bí àwọn bàbá wa ti máa ká lóore ìsúnmọ́ni ìgbà pẹ̀lú ẹni ìdúró ti ni ìgbà lábẹ́ àti ẹni láì ní láì tani lóhùn rárá ríráyé tí ń bẹ pẹ̀lú ẹ̀yàn àti bàbá yìí ó yẹ ká lè fi yín léèrè pé àwọn dáadáa wo lẹ mọ̀ nínú ìṣesí bàbá wa ní márùn láàárọ̀ bí kọ́lọ̀ lè fọ̀rọ̀ kẹwọn. bẹ́ẹ̀ ni a lè sọ díẹ̀ èèyàn dáadáa púpọ̀ ní bàbá Mahad ènìyàn jẹ́ẹ́jẹ́ ni wọ́n olùbẹ̀rù ọlọ́run ọba sán pátápátá ní bàbá olùfẹ́ ọlọ́run ọba ní bàbá bàbá a máa fẹ́ràn ọmọ ọlọ́mọ ju ara wọn lọ nítọ́kan bàbá ni pé sáàtì kọ ọkọ ọmọ wọn ò bàbá rẹ̀ wọn ò fẹ́ mọ rẹ̀ káwọn ọkọ ọkọ ọmọ ilé bí ọba ṣe máa ṣe nìyẹn alhamdulillah alhamdulillah tó ibi tí à ń lọ kò jìnnà o ẹ̀yin èèyàn wa ibi tí à ń yà ò ní ọ̀pọ̀ ohun tó ṣẹlẹ̀ tí a fi wá bá bàbá wa Sheikh Abdulwahab Bayo Ahmed hafizahumullah ó ní wípé àwọn èèyàn kan lórí social media àwọn ni wọ́n jẹ́ ká wá bá bàbá wa látara ọ̀rọ̀ tí wọ́n ń sọ tójú wọn ò tó ọ̀rọ̀ tí wọ́n ń sọ tójú wọn ò tó ohun tó ṣẹlẹ̀ ni pé ṣe mọ̀ pé à ń ṣe prógámù àsòfíà zátùtọ̀rí kọ́ khalafat al-islam ok nígbà tí a wá ń bọ̀rọ̀ yìí lọ bàbá kan wá jáde wọ́n rí pé omi ti fẹ́ tán lẹ́yìn ẹja àwọn wọ́n á wò wípé àwọn wí eléyìí afáwọn lésì àwọn wítọ̀wù afáwọn lésì ọ̀rọ̀ àwọn wá fẹ́ tàmọ́ létí aráyé àwọn wá fẹ́ di àgbà dìdìrìn káórí social media ẹ́ so wọ́n wá wò pé kí làwọn lè ṣe o afáwọn ló tó bí ńlẹ̀ Yorùbá tó lókìkí tó gbajúmọ̀ tí ò ní tàbí ṣùgbọ́n nínú tó dá sí pé táwọn bá fi lè jùúlẹ̀ pé ṣe bí àfà àlágbájá ṣe bí súfí ló ṣe tẹ́ kú yóò tún jẹ́ káwọn èèyàn tún lérò pé tọ̀ríkọ̀ tìjàníyà ni o kọ̀dìníyà ni o ṣàbìníyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò tún jẹ́ káwọn èèyàn fẹ́ ní àfọkàntẹ̀sí pé à kí ni ìmọ̀ ti dá o ìtajúrù àfà wa ńlá báyìí tí gbogbo ayé mọ̀ worldwide ni bàbá wa ní mádùn lárọ́bí kọ́nà bá ní fọnù kẹ́wọn bẹ̀tí tí wọ́n bá fi lè kú sínú súnfí ah kí wá ni wọn ò rí ké ní pé tí àwọ ni wọn ò mọ̀ so wọ́n wá tún wá lo bàbá wa yẹn ní ẹ̀rí irọ́ ẹ̀rí irọ́ ni o wọ́n lò ó wípé bàbá wa ní máàdù yìí o inú súnfí ni wọ́n kú sí ah nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí èmi rí pírọ̀ ni wọ́n pa ṣùgbọ́n ọ̀rọ̀ ò tí ì tọ́sẹ̀mí lẹ́nu nítorí wípé bàbá tó sọ̀rọ̀ wọ́n wọ́n wọ́n wọ́n challenge àwọn èèyàn méjì wọ́n challenge bàbá wa tó wà níkàlẹ̀ wọ́n sì challenge àwọn ọmọ tí tó jẹ́ ọmọ ọmọ àfarabí àti àfẹnubí tí bàbá fi sáyé lọ tọ́ gbogbo ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ náà ní one by one àwọn bàbá wa náà farabalẹ̀ wọ́n bá ní gbọ́ ọ wọ́n wà bá ní fọ èsì lé lórí insha allah ọ̀rọ̀ àkọ́kọ́ rèé o kò sí àwọn àfá àwọn àgbà pàápàá ní nàìjíríà yìí tí ò kọjá lára ìjọ tó fi kó sí òun ló níwà ká máa wọn dáadáa. wọ́n kí wọ́n níwà pẹ̀lẹ́ ìwà tútù ká máa ròyìn wọn dáadáa bó pa àwọn àfá àwọn àgbà pátápátá ni wọ́n kọjá lára tó fi. bàbá wa lọ́jọ́ jì aṣọ nínú ìtàgbé wọn máa lọ sí sáré iṣẹ́ òwúrọ̀ sọ̀lá àti tí ó ń kó sí kánú wọn. ní ìtẹ́mi sì máa gbọ́ lójú ayé iṣẹ́ bàbá Yusuf Yusufu tí a bá bá sọ àwọn ọlọ́wọ́lá mọ́ ṣe àbúrò káàdìrì kẹ́lẹ́ sọ lọ́wọ́ náà wọ́n máa sọ wọ́n máa sọ ṣùgbọ́n iṣẹ́ kéwù gba ìmáa ṣe sáwíà iṣẹ́ ẹ̀túkọ̀ máa ń tún gbà á. ó gbà á ó dé ó bẹ́ẹ̀ náà ni sèwù Yusuf sèwù sèwù Hadama. bàbá fọ̀tí láti ṣe kí aláma ṣe àlẹ́ àlẹ́ rí. sùúrù àwọn náà. sùúrù ni bàbá. ṣùgbọ́n iṣẹ́ kéwú kéwú ọmọ kéwú. ọmọ kéwú tẹ̀lé rí kò jẹ́ kí wọ́n ráàyè rẹ̀ púpọ̀. kò jẹ́ kí wọ́n ráàyè ìjókòó rẹ̀ púpọ̀. bàbá wa kàmáàlù díìnì. bàbá kàmáàlù díìnì àlẹ́ hádàbì. àwọn náà lọ nípa sún. bàbá náà lọ nípa sún sí. bóyá ti jà ní àná bóyá kọ̀bìrì àná wọn mi ìmọ̀ dáadáa. ṣùgbọ́n sún sí ni bàbá. wọn náà lọ wọn lọ pa. wọn lọ àná rìn ọ̀nà ẹ̀. ṣùgbọ́n kí wọ́n kíkọ́ mọ ó dé sáwíà kò jẹ́ kí wọ́n ráyè sáwíà. kò jẹ́ kí wọ́n ráyè sáwíà tọ́ bàbá wa wọ́n dákan bàbá kan bẹ̀ yẹn kó lè ga sí pé kìí ṣẹ̀ṣẹ̀ wọn la bá wa ǹjẹ́ ẹ mọ nǹkan kan nípa àwọn bàbá yìí gẹ́gẹ́ bí ẹni ṣe ń kílèmù pé sufi ni wọ́n dọjọ́ ọkú wọn ǹjẹ́ ẹ mọ nǹkan kan nípa bàbá yìí tó jẹ́ dàkejì wọ́n tí bàbá yìí sọ n ò lè sọ púpọ̀ nípa wọn ṣùgbọ́n tí ó jẹ́ tí mo lè sọ ni pé bí bàbá wa máàdì ṣe rí ọ̀rọ̀ tí kan bàbá wa ní màdùn hmm. àwọn bàbá tí wọ́n dákọ̀ àwọn bàbá idasalati àwọn sẹ́kọ̀ọ́ ádámà hmm. àwọn bàbá lágbàájì hmm. àwọn bàbá lámúnigun ǹjẹ́ ẹ mọ̀ nǹkan kankan nípa tiwọn ṣé àwọn gbogbo àwọn tí wọ́n kà lẹ́yìn ǹjẹ́ ààrẹ ní tẹ́ ẹ̀ mọ̀ nínú wọn tó ga pé ó ṣe súfì ikú ni mi ò sí gbọdọ̀ pé bàbá wa lágbègbè náà zúgúdù ní tiwọn tààlítàálé pè bẹ́ẹ̀ náà ni bàbá wa kàmàlìdín àwọn ohun tí gbogbo jágbàjàgbàjàgbàjàgbà táwọn oníṣúfì mi ń ṣe àwọn èsì ṣùgbọ́n lóòótọ́ làwọn máa ń bàbá wa lágége lápèjúwe wọn máa ń torí ìdí ìkọ̀díyà hmm. àmọ́ ń jò lẹ́ni tí wọ́n ń jẹ́ pé wọ́n wá kókó tọ̀síwá àkọ́rùn wọ́n wà ń wa ìbàdílì káàkiri ayé hmm. wọ́n lọ jókòó síbì kan tó àwọn òṣè bẹ́ẹ̀ mo jẹ́ bí wọ́n pa tí wọ́n ní yẹn. tọ́yì. jókòó lẹ́yìn wọn rí abálélẹ́kùrọ̀ aṣọ wa tó jókòó lẹ́yìn wọn rí lẹ́yìn náà bàbá kan wà bàdàn bàbá máàdù bàbá máàdù nìbàdàn ṣé múrùtàlá bàbá máàdù nìbàdàn mo jókòó lẹ́yìn wọn rí abálélẹ́kùrọ̀ aṣọ wa tó jókòó lẹ́yìn wọn rí that was nineteen eighty five Allahu Akbar ní mọ́sálásí wọn ní mọ́sálásí wọn lélẹ́kùrọ̀ èèyàn nìkan èmi máa wà lọ́mbẹ̀ wọ́n kọ́ ní sàdúgbò yẹn ní ìfẹ́ mo fẹ́ forúkọ bò wọ́n láti rí tó bẹ́ẹ̀ sì àjọ máa lọ tá a bá lọ àwọn bàbá tí àwọn bàbá máa dùn wọ́n fi ṣiṣẹ́ so tá a bá ṣàṣì àwọn ọmọ ọ̀tọ́ kí ń bẹ̀ náà wá gba wèrè mẹ́sì ní ìsìn. àwọn ọmọ tí wọ́n wá kéwú ń bẹ̀ wọ́n náà wá gba wèrè mẹ́sì ní ìsìn bàbá kan kan bàbá máa dùn nígbàdàn lé lókùrọ́ sùn sí ni wọ́n kó jẹ ṣé kan pé ẹ̀yin ọmọ kí omi tún fi ò dáa o àbáwò sọ bẹ́ẹ̀ tẹ́bẹ́ wá rí àkọọ́lẹ̀ tí bàbá Mádùúgbò sọ pé tún fi ò dáa ẹjáàrí. ẹjáàrí. ẹ kó tó mẹ́ta sọ́ọ́ di kí. bá jọ lódodo ni yín tẹ bá dẹ̀ lọ mú àgbélẹ̀rọ wá ayé ìjà yín. kò sí. àbí kan mọ ọ̀gá dìde gan ni bàbá sọ bàbá sọ pé súnfì kì í ṣe lànà rere o àwọn àgbàlagbà tí wọ́n jẹ́ ẹni ọlọ́run. ẹjẹ́ ni ọlọ́run. wọ́n rọra dákẹ́ ni. wọ́n rọra dákẹ́ ni. sẹ́gbọ́n bàbá wa nínú tẹ́ bá lè fèsì lẹ́kùnrẹ́rẹ́ nìyẹn o ìkẹta rèé o. níwọ̀n ìlú kejì á ti pé ẹni tí ẹ jẹ́ ẹ̀yin tẹ́ ń pera yín ní tẹ́ ti jẹ́ àwọn àlè tí wọ́n ti wọ́n ti àmà. pápá ẹ jáde nínú ekewu bàbá wa ṣéèkù ìsàlámù bàbá máàlù tọ́lọ̀mbà àti wọn. bàbá dáadáa ni wọ́n. mo mo gbà wọ́n lówó dáadáa mo dẹ̀ lọ sí mọ́sálásí wọn mo lọ sí mọ́sálásí wọn lóòótọ́ yìí ṣe ìjàníà ìjàníà làwọn. ìjàníà bàbá máàlù ní káàdùn. mo gan ni sá mo jẹ́ ní ìwẹ̀ pípa wọ́n yìí. àdúgbò àwọn ìwẹ̀ pípa wọ́n yìí. iṣẹ́ mi iṣẹ́ mi ta. lọ́sẹ̀ ìwẹ̀ pípa wa lọ́sẹ̀ bàbá mi ti bàbá àwọn náà ni wọ́n ti wọ́n dá ilé àwọn náà ni wọ́n dá yìí. kí ló wá ṣe tó ti tó èyí ọmọ tó ń wọn pèsè máa dá wàhálà lẹ̀. ṣé a lè rí àkọọ́lẹ̀ kan tí bàbá má ti ti bá? òun ṣe ti tẹ́sí tó òun ṣe tó bí tá a lè rí àkọọ́lẹ̀ kan. ẹ máa bá lẹ̀ ọjà ní bóyá tí wàá kan ti lè fi sáfọ́lẹ̀. ẹ bá ọ̀rọ̀ tàbí tàbí tàbí yóò. àwọn tí wàá dámọ̀ àwọn òtí ẹ̀ tó sáwí. bí mo ṣe wo gbogbo mọ́ bàbá yẹn tó máa lọ́wọ́ àti wọn tó ní ìdíbi tí tí wàá dámọ̀ ti kó yẹn tó sáwí. àwọn tó sáwí. bí èkó wọn wá tọ́ sí lẹ́nu. Ah. àwọn bàbá tí sáájú ẹ mọ̀ tó kankan pa wọn. ẹ̀sọ́ pàpà nípa wọn àbá mi yé tí wọ́n tẹ̀kọ̀ tí wọ́n ti wà nígbà. táwọn ọmọ bàbá bá ti jáde síta ká ní bàbá àwọn ìlú fún mi. wọ́n jáde síta o. ẹ bá ti ń ṣépè ẹ bá ti sọ pé sódò sínú ìsìlámù ajé pé bàbá bá dùn sínú ìsìlámù. ajé pé bàbá bá dùn sínú mùsùlùmí. ní èkó wọn o gbogbo ẹ̀jẹ̀ bá yí ọmọ sófin ni bàbá máa dùn. sófin bàbá máa dùn. ọ̀rọ̀ tí mò ń sọ yìí láti wọ̀ eighty five eighty six eighty seven. ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó tó tó tó ní ẹlẹ́yìn. ọ̀rọ̀ tó kọ́ bá a. ẹ lọ sun irú ẹgbẹ́jẹ́ mọ́wọ́. ẹ lọ sun pẹ̀lẹ́pẹ̀lẹ́.

àwọn bàbá alágbàjì gangan fún àwọn òdú sáwì ṣùgbọ́n agbọ́n ní ìgbà tí wọ́n lọ sí òdú wọ́n lọ sí sáwì ṣéwù ìdásọ̀lá. afá ti ṣe sáwì. afá ti ṣe sáwì ṣe sáwì àgbọ̀n ní ọdún ẹgbẹ́ ní. àwọn bàbá alágbàjì kò sí sáwì wọ́n ṣe tó wọ́n tún kí ọ̀pẹ̀ sàrà náà bá délé ọmọ wọn náà ṣe lù ó ṣe lù mí kò ṣe sáré wọ́n ní ìgbàgbọ́ nínú ṣàpìlẹ̀ tọ́jú ọmọ sọ̀rọ̀ wọn wọ́n máa lu àwọn àfáà yìí ti sáré. àfáà yìí ti sáré. Wọ́n gbé ìgbésẹ̀ àti ìgbésẹ̀ tó ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ìgbésẹ̀ àti àwọn ìgbésẹ̀ ti máa wù yàrá ti máa wù yàrá ti máa òun náà ṣòkò sáwé pẹ̀lú àwọn àfà pẹ̀lú bàbá tí máa dùn náà. àwọn àfà àfà àti ìdùnnú mo kókó kó láti ilé lọ́wọ́ ní. ó ó bàbá bàbá rẹ̀ padà. kí ló wá ti ṣe ṣé èyí ṣe ẹja tó ìkọjá ìkórìíra rẹ̀ nítorí owó náà owó náà èèyàn kó tó bá lọ sí ìtajà náà yà. tówó náà lè wá fẹ́ràn tó bá wù. mo ní àná ètò ẹ̀jẹ̀ bàbá bí ẹ̀ka rí ẹ̀wá. finally bí bàbá ti sọ̀rọ̀ ìyún bàbá yìí o bàbá o ní sàlátù sábíkì sọnù bẹ́ẹ̀ náà mà ni ọmọ ẹ̀ náà mà fi ohùn ránṣẹ́ ẹ jẹ́ ká gbọ́n tọ́mọ náà sọ o àmọ́ aláàjì sì lórí. àwọn agbára omi kan tó ń sọ nínú ẹ̀kú wà dẹ́ mẹ́nu bá o ẹ dẹ̀ máa ṣe ibẹ̀ ẹ máa ẹ pẹ́ pẹ́ gbílọ́gbílọ́ ìmí ìtún ni o bàbá ní bàbá wa ní mahad ọlọ́run tó bá wa ṣàforíjì fún wọn wọ́n ní onísúfí ni wọ́n àní wọ́n ní ẹ fún wa lákọọ́lẹ̀ tí bàbá wa ní mahad kọ̀ fẹ́ tábí tábí nọlifáì pé tàbọ̀wù kò dáa ẹ̀mú jáde ní mọ̀ kó jẹ́ kílẹ̀ ní mọ̀ kó jẹ́ mọ́ta kó jẹ́ jáde abẹ́ rí aláwọ̀ fẹ́ rí àwọn èèyàn fẹ́ rí kẹwàá gọ́ta bàbá tẹ̀gbí rí ìbàdàn ẹni tó kọ́ èyí gangan ẹni tó kọ́ yín ní pé ẹ wá sọ fún wa pé á àbúrò ẹ wá sọ fún wa pé alùsùn náà wà jẹ̀má àdìwà bíyà ni ẹni tó ẹni tẹ́yìn ṣe lọ́dọ̀ rẹ̀ <laughs> pàǹpẹ́tì <laughs> ẹ̀ẹ́dẹ́nìkan pàǹpẹ́ta àjẹ fólè ẹ̀ẹ́dẹ́nìkan pàǹpẹ́tì ẹ̀rù pẹ́ẹ́ tẹ́lẹ̀ ó lè padà wá mú olóko yín ó tẹ̀lé mú ó lè kọ́ mọ́ ẹ sọ fáyé àbátẹ̀ fi rí ìbàdàn ẹni tó kọ yín kéwù ẹ wá sọ pé àdùdú náà wà jàmá àdùwà bíyà ẹ wá sọ ẹ wá sọ pé kì í tó sófì ó náà sọ yìí ẹ wo bàbá ẹ wo ìgbà tí bàbá aláwọn ẹjọ òkú pẹ̀lú bàbá wa ní máàlì tí wọ́n jọ ń ṣe wọ́n jọ jòkó lẹ̀ táwọn táwọn bá wọn jòkó lẹ̀ báyìí ẹ mẹ́nu kú ẹ ń tọ́jú àwọn irú àwọn ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń dọ̀jẹ̀ o ẹ̀ mẹ́nu lọ sí ẹ̀jẹ̀ mẹ́nu lọ o ẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ yẹn ẹ sọ nù náà tí bàbá bá dùn ún wọ bẹ́ẹ̀ dé pín iná fáwọn onísúfí bẹ́ẹ̀ dé sọ pé onísúfí ẹ̀sìn náà ni wọ́n wọ̀ ẹ mẹ́nu débi yẹn ẹ ń pẹ́ ń bi yẹn à kí ló dé ẹ ń bẹ́ẹ̀rì ẹ̀yin tòun ti bẹ́ẹ̀ lẹ́kọ́ yẹn sọ̀rọ̀ yìí náà kò ní sọ kò ní o <laughs> yóò mọ̀ <laughs> tọ́ bàbá wa kí ọlọ́run jẹ́ kárí yín pẹ́ wọ́n ti pè níjà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì pọ̀ lẹ́yìn àti ẹnu wọn tí wọ́n bá ń sọ̀rọ̀ mádùn bí lónìí láì ní dènà pẹ̀lú ẹni àkọ́kọ́ tí wọ́n lè sọ wípé ọmọ ti fún tẹ̀dọ̀ mádùn ó sì mọ bàbá láti bẹ̀rẹ̀ dé òpin ẹ̀yin ni ẹni tá kọ́kọ́ ronú kàn bẹ́ẹ̀ lómi ìbá ti yẹ wà ẹ̀yìn lákọ̀ọ́kọ́ ronú kàn sẹ́nìkan bá tún wá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí bàbá ìṣe fọ̀rọ̀ ránṣẹ́ bàbá oní sọ̀rọ̀tò sábẹ́kì sọnù yìí ẹ̀yin náà ni wọ́n kọ́kọ́ ronú kàn ìdí nìyí tó fi já sí wípé ẹ̀yin náà ni ẹni àkọ́kọ́ tá a wá bá lórí ọ̀rọ̀ yìí ẹ dákun ẹ bá ní tàn mọ́lẹ̀ sí ti bàbá yìí sọ ṣé n tí wọ́n sọ nípa bàbá wa ní mádùlẹ̀ arọ́bì ṣé òdodo ni àbírọ́ hayyakumullah to Allah ma dina sirata mustaqim Olúwa ìrẹ ni olùpínlẹ̀ mànà tí òsìn tó fẹ́ gbà lọ́wọ́ ẹnì kankan ju pé kó lu ẹ̀sìn ọ lọ Olúwa jọ jẹ́ ajé olùjọ́sìn rẹ tòótọ́ má sì á ní ara àwọn aláìgbàgbọ́ tí èsù ti gba tí ó ti ba tí wọ́n jẹ́ ọlọ́mọdé ọba tí wọ́n jẹ́ òkú ọ̀sánú wa. bàbá mahaj bàbá mi àfáà mi olùkọ́ mi olùrè mi tí ó jẹ́ pé mo kó sínú wọn tán pátápátá wọ́n sì gbà mí bí mo ṣe rí wọ́n yàtọ̀ fún ẹnikẹ́ni lóde ayé tí tí a ń wá títí fi di pé wọ́n kú lọ́dọ̀ wọn wọ́n kú lórílẹ̀ orílẹ̀ ayé wọ́n fi lọ́dọ̀ ọlọ́run nítorí pé gbogbo àwa tá a mọ̀ wọ́n tá a jẹ́ pé àjọ máa kéwu wọn tá a jọ máa bíbí inú wọn àti àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ wọn wọ́n mọ̀ pé bàbá máàdì bàkíyàtò sálàfì sọ̀lẹ̀hìnà ni wọ́n ara àwọn ará àjọun tọ́lọ̀ ń sẹ́kù bọ̀ tí wọ́n wá wá sí ayé lásìkò tí wọ́n wà yìí ni lára àwọn sálàfì sọ̀lẹ̀hìn mìíràn sàhábà wà tàbíìn ní bàbá mahad nítorí pé nítorí bá ti jẹ́ òtítọ́ làwọn á dì yìí mú inú ìṣesí wọn nínú ìṣesí wọn wọ́n ju àwọn sálàfù sọ́ọ̀lì pátápátá wọ́n ju àwọn sọ̀hábà fún ọ̀bà ìdá radiyallahu anhu ẹni tó bá súnmọ́ bàbá bí gbogbo ti ẹ̀jẹ̀ bàbá yìí pé ara wọn bẹ́ẹ̀ yóò ti mọ̀ pé wò lé ọlọ́ọ̀ni bàbá ilé yìí bàbá yìí pé wọ́n ìpè ara wọn bẹ́ẹ̀ kò sí ní tọ́ ọbẹ̀ pẹ̀lú aláyé tí bàbá ọgbà fún ọ pé kò pe àwọn ó sì pé tọ́rọ̀ ò débẹ̀ ṣùgbọ́n kó tó di pé mo lọ síbi ọ̀rọ̀ bàbá wọ́n ti kọ́kọ́ gún ìlú náà ní kẹ́sẹ́ pé àfáà tọ́kọ́ yín pé tẹkójó kò ní sáwí àbí ìlú ìbò ní adúmúlẹ̀ kan so mi rí pé kí n kọ́kọ́ lọ sí ibi ìyẹn wọ́n ní tí igi bá wó lugi tòkí ẹ̀dá kóógé èmi gangan fúnra mi mo ti ṣe sọ̀rí kásìtì ìjà níyàrí 1952 ni mo ti gbọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tí a ń sí tí a ìwọ̀n èdè mi nù wọ́n jọ náà ti ti jọ náà. 1952 ni bàbá Ibrahim Inyas Kọkọ wá sí Ìbàdàn nínú àwọn tí a lọ pàdé rẹ̀ ní mo wà náà. nílé bàbá Alhaji Abdulhamid mo ṣe wúdìdí yẹn títí títí títí tí mo fi lọ sí Saudi ní 1968 mo dé Saudi ní 1968 nínú kíláàsì táìpù tàbá ń kọ́ta òsì lọ́wọ́ tàbí bákan ni wọ́n máa ń sọ fún wa pé wúdìdí ọ̀dà kíníkan ọ̀dà ìgbàwọ̀ ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń tó tú wọn bẹ̀ ṣùgbọ́n nínú ẹni tí ọgbà ilẹ̀ mímọ́ ṣe àsàlátù ni ọ̀dà ni àbí láìláì lára ọ̀bẹ̀ ní ọ̀dá tó fẹ́ èso yí à ń bẹ̀ inú so àwọn arínú àwọn tó tún jẹ́ pé wọ́n tún jí ọmọ lẹ́yìn wa tó pé àwọn tún jìnà nínú onítọ̀rí kátùtìjà níyà ju èmi gan lọ tá a jọ wà lọ́hùn tó pé òun gan ni ọmọ nínú anú sí wà sí pé òṣàrù ẹbí rẹ̀yìn tó ìgbúlùdí ilẹ̀ ẹbí tọ̀ríkà ilẹ̀ olóòtú náà agánà ti gbé àpèsọ́nà táwọn ìkọ́ tún bá ṣùgbọ́n mi ò tún bá mo ṣe títí títí ó fi di 1970 tó bí a bá wí gbàgbà ní ẹ̀yìn lẹ́mọ̀ òfin gbọ́kànlẹ̀ n ò lè má ṣe láàzìmì n ò lè má ṣe wà sífà ń rọ̀lẹ́ ó fi á di àsìkò ájì 1970 mo ṣe láàzìmì tán láàárọ̀ bí iṣẹ́ ti wulẹ̀ iṣẹ́ ájì ti wulẹ̀ bó dí a lọ́wọ́ tó ti wá àwọn bá àwọn bàbá wa bàbá wa zẹ́rù ní géètì àwọn ni chairman fúdígín club nígbà náà sáà máa bá wọn ṣiṣẹ́ ààjì bí wàhálà ti wulẹ̀ fọ́kọ̀ tó tí iṣẹ́ bí alọ́wọ́ tó ẹnìkan ò lè dí mi lọ́wọ́ láti ṣe láàjì mi ní ẹ̀yìn àlásàrì tí n sì wà sí fàní ẹ̀yìn mọ́gìrìbì ọ̀sẹ̀ tí ó dì mí lọ́wọ́ wọ́n ti mọ́tì màmá mi hmm. ṣùgbọ́n díjọ́ náà mo ṣe ti àárọ̀ tán ọdẹ àlàsẹ́ máa wá tọ́sí àmì ìràpò tẹ̀sùbá ẹgbẹ́ àti ìlàpò bàbá ti lọ mọ́jú mi ní ara mi wọ́n dira tẹ̀sùbá mẹ́bọ̀ iṣẹ́ òjì ara ara mi lọ ṣe àdúgbò lágbé tí òun kún òsì tẹ̀sùbá ara ń wọ̀n sáré tẹ̀sùbá àti wọ́n fi ṣe láàzì ní ẹ̀yà lásàdì ń wọ̀n rẹ̀ tí wọ́n fi ṣe ti ìṣá ẹ̀yà yìí mọ́gíríbì ó tún dàárọ̀ ọjọ́ kejì lásọ̀bá ń ò rí tẹ̀sílá tí wọ́n fi ṣe iṣẹ́ àbíkáyìdá àyíká làdáì iṣẹ́ ògbé alọ̀ ọ̀nà ara mi lè fún wọ́n ti tẹ́sílá ara níbi tá a ti wà nísàlẹ̀ nísàlẹ̀ ọdẹ fi ọ̀nà tẹ́ máa fi omi àgé ànàbí ìfọ́fọ́ sí wíwí nǹkan ìtẹ́ máa wíwù ọ̀nà abẹ ní nísàlẹ̀sàlẹ̀ fẹ́sífàlà ìlà wà ńgbà náà títí wọn sáré jáde máa ti dé ọjọ́ kẹta ń wọ ọjọ́ kẹta mo ní ọlọ́ọ̀gán ọlọ́ọ̀gbẹ́ ti gbé wọ̀ mí Allahu akbar. Kébìnà òjò àti wa máa wá rí oríṣiríṣi àwọn tíra. Allahu akbar. Tí ó jẹ́ pé ó ń fi ìmọ̀ ayé Kí ni a ń pè ní Islam? Téèyàn ọ̀bá dẹ̀ kọ́ tàrí Islam dáadáa. Kí Imani ò jìnlẹ̀ sí ọ̀dọ̀ rẹ̀ yóò Allahu akbar. so bí mi ò sọ ṣe wúlò ìdìbò àná títí títí kó bí a padà dé nàìjíríà ní nineteen seventy five. alhamdulilayi alhamdulilayi. láti nineteen seventy five yẹn èmi àti àwọn àwọn fi jẹ́wọ̀ mi. Hmm. délé yìí kí n tó débi tí bí bí bí tọ́tọ́ ìrìn àbáwọ́ tá a ti fi jẹ̀wọ̀ mọ́ hmm. kó tó di àti kó di wọn. bàbá wa máa dùn jẹ́ ká mọ̀ wípé àwọn bára àwọn àwọn olè sọ pé bàbá ìlà àwọn tí bá bàbá àwọn máa ṣe láìra ìlànà wọn nígbà táwọn ti táwọn tí ìgbélé náà fún yáyà ìyá ìyá ìyá àti máa jókòó sí wọn hmm. títí títí kó tó di pé nígbà táwọn àdàgbà kó tó dáwọn wá gbọ́wọ́ wúdìdì wọn gbọ́wọ́ wúdìdì bàbá ń ṣe é lọ títí títí títí obìnrin 1969 tí ìjọba Saudi gbé olùkọ́ kan wá sí ọ̀dọ̀ wa ní mahad àtìmí wà lọ́hùn nígbà náà ọdún yẹn lọ́lùkọ́ yẹn ní 1969 lọ́wọ́ sí nàìjíríà à ń pè ní sheikh amanatullah masha Allah sheikh amanatullah ń bò ń dé òǹdí àrẹ àlèyìndí láti ń bò ń dé ìmọ̀ òjìǹbí kò mọ̀ sí ni hmm. masha Allah so ẹni tí ọmọ sì fún tẹ̀dọ́ ẹ̀sìn islam ni mú ọba bàbá lórí pé wọ́n lórí ìdí ọba bàbá sọ pé ilé yẹ ọ̀dà àwọn ọ̀dà lóhùn ọ̀gbà wọ́n bàbá ṣé iláìláìlá ní ọ̀dà rin àbí àlàsàlátù ní ọ̀dà àbí kìíní kankan ní ọ̀dà wọn mọ̀ pé nǹkan kan mí ń bẹ lábẹ́ rẹ̀ sí ìsìláàmù ọ̀fẹ́ so ìdí olùdìbọn òun náà kúrò lóyún mahadi ṣe gbàgbẹ́dẹ́ lọ lọ ní wọn títí títí títí títí two o nígbè mi wá dé ní nineteen seventy five hmm, bàbá wà lórí german series kí n tó lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi lè ní sábà tẹ̀lé wọn jọ jimá tí máa ń lọ sí ìbúra mọ́sálásí tó kọ́kọ́ wà ní ìyànà odò ọ̀sún títí ọgbẹ́ títì lọ jẹ́ níbẹ̀ ni wọ́n ti máa ṣe ń gbà náà bàbá wa ní lọrin tí wọ́n jẹ́ pé àwọn ni ṣé wá gbà fún oníwìrìdì ńgbà yẹn bàbá bàbá àfa àwọn táwọn pè ní ṣé kàkàbíyè bàbá ti àfa yìí ni àwọn bàbá wa àjọ ọdún wí. so níbẹ̀ ni a ti máa ń gbà tó di pé títí wàá jẹ́ ní àwa wọ́n tẹ̀ wá lọ ìkọ́ mọ́sálásí mi níṣàlẹ̀ àfa fún bàbá ń bẹ̀ tí wọ́n kálukú ní wọ́n máa èmi lè máa sábà tẹ́lẹ̀ bàbá wọn máa lè lọ títí mi di pé lọ sí Saudi nígbà tí wọ́n wá sáà padà dé orí bẹ́ẹ̀ ni bàbá wà a máa jọ wá fi ṣe àwọn àdínmá pé ẹ̀ẹ́dẹ̀ ní ọ̀la alẹ́yẹ àwọn òfin tí ń bẹ̀ yẹn lẹ́yìn lẹ́mọ pé gbogbo kí báti máa lọ bí jẹ́wọ̀ àjọ ìfìsí ìdẹ́rẹ̀ láàrin ẹ̀mí ara ẹ̀mí eme wọn bàbá ti yókù ní lọ́fíìsì wọn mú òdìjọ́ kan ní 2000 ní ìyá 2000 ni bàbá bá tún náà bá tún náà wá àgbàdà sí mi pé èyí tẹ́ẹ̀dẹ̀ wúrìdì èyí tẹ́ẹ̀dẹ̀ kí nìkan lẹ́nu bá gbé mi bá ní mo láwọn alùtọ̀ nígbàgbà wọn ọ̀kẹ́yìn gan fún ara wọn bàbá ní níjọ́ mo ti dọ́dọ̀ wọn tí mo fi ké gbogbo tọ́lọ ní wọn òkè ń bẹ̀ tí mo fi parí máàdì tí mo fi bẹ̀rẹ̀ ẹsẹ́ tí mo lọ sí Saudi tí mo fi darí dé títí di 2020 yẹn bàbá ò sí mi rí ìbínú tí wọ́n bínú kan sí mi ní nǹkan bí 1964 àmọ́ torí ìtara mi wọ́n fi gbà mí lẹ̀ lọ́wọ́ àwọn kan gbogbo lẹ́yìn ọ̀rẹ́ ìmọ̀ tó mọ̀ pé àti bàbá tí wọ́n ti gbà mí lẹ̀ ni pé àwọn tí ń fẹ́ bínú bàbá tí akáká bínú wọn ti wò pé bàbá tí olùkú láàbá àti bínú gẹ́gẹ́ àti ọ̀rọ̀ kékeré nìyẹn náà ṣùgbọ́n ti jọ 2000 yẹn àjókòó lọ ní abá àná wọn dáadé ah, àwọn àwọn ọ̀gá gan mára wọn wọ́n bínú sáwọn ìjọ náà tọ́jẹ́ pé ní òrí rẹ̀ wọ́n bínú dépò pé wọ́n ń gbọ̀n bí wọ́n dépò pẹ́ náà fún bẹ́ẹ̀ bá ti dé báyìí láàárọ̀ ìlọ kí wọn wọ́n jókòó máa ti wà pàdé bí ìṣẹ́jú èrò kan kí n tó di máa lọ bí ẹ̀nà ṣẹ́ bàbá bínú ń dé ń jọ́nà ni fi káàdà jẹ́ bá wọn ọ̀yà bàbá bínú lọ dé ni ọ̀rọ̀ yà bí mi ọ̀rọ̀ yìí àbí mìí ah, tí ọ̀rọ̀ ọwọ́ tí ó wí ní ọ̀rọ̀ bínú tó láì sí ah, máa jókòó àwọn ọ́fíìsì mi nìkan máa bẹ̀rẹ̀ sí ronú kí ni bá ṣe o kí ni lọ́ọ́ bá wọn lé ní kí n ṣe kí ní bá ní ah, àbí lọ bẹ̀yàn sí wọn kí wọ́n má bínú ni nígbà nìkan ní ń bọ̀ jẹ́ pé orí òótọ́ ni mo wà tí mi ò sì fẹ́ àìdá fún bàbá yìí níjọ kan rí tí wọ́n bá ti ń fẹ́ lèmi máa bá wọn fẹ́ onídìí lọ lè bá wọn onídìí pépé wọn ìbá lọ bá wọn lé ọ̀làdìláìlàdì ìṣọ́fẹ́rì kàkà olùjọ́ kejì wọ́n dé ní àti ní àti dé máa rí fún ọ̀rọ̀ kí wọ́n sì kì í mọ̀ fún ọ̀sán kankan anáwó bá àti dọ́jọ́ kankan lórí ẹ̀mọ́ nù. mo fi á sọ pé bàbá yàtọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé Ah, bàbá tó yẹ pé àwọn abẹ́rù ọlọ́run tán pátápátá ni kéèsè ọ̀rọ̀ wúrì ní ìkan bàbá kan tún bá ń bẹ̀ ohun tí bàbá bá ti rí pé nǹkan yìí ọ̀bá mu tó pé ìṣe bàbá ní alukuran karim súnà ti Rasulullah sallallahu alaihi wa sallam ní àbá ń tẹ̀ a rò pé nǹkan ìdá tí bàbá ń jọ ọ̀bá bá ti rí pé kí ní yìí

obi àti 2001 2001 ọ̀kan nínú àjìdáwò àbúná ìṣẹ́ ọfẹ́ lọ Saudi àfáàwà Ahmadu Ọláìwọlá ọfẹ́ lọ Saudi láti lọ kẹ́kọ̀ọ́ ọkàn bí ó ṣe gba pásítọ́ọ̀tù bàbá wa wò pé tààlà lè wá bẹ̀ tí wọ́n bọ̀ gba pásítọ́ọ̀tù yìí wọ́n á rántí pé ṣéwù abdulrasheed adiyadula ọmọ akéwù àwọn ni ó sì máa ń pa rẹ̀ ní abawa ní kí ahmadu ọláìwọlá ti di dókítà ní ìṣe dókítà ahmadu ọláìwọlá pé kó lọ sọ́dọ̀ rẹ̀ pé wọ́n fẹ́ gba pásítọ̀tì gbòòrè ọ̀sàlọ̀dọ̀ ṣéwù abdulrasheed adiyadula ọmọ ọba kan ilé ọ̀dọ̀gbọ̀dọ̀ sọ fún bàbá pé òun wà rí wọn ọwá bẹ́ẹ̀ máa lọ ó wá wòkí lòun èyí sí lálejò hmm. ó wá àwọn tí à fẹ́ràn pé n ò jẹ́ kó ti bá dárò sáì ṣiṣẹ́ so oríṣiríṣi àwọn tí à ní máa wà lọ́rọ̀ sí ẹ̀ so ọba sa àwọn tí à ń jọ ọba kò fún ọ̀dà ìwọ̀n pípọ́ máa ń mú hmm. pé nǹkan àlejò rẹ̀ ni dr ọláìwọlá wá àgbà abdullahi jafar abdul wọn ní àwọn wà rí ní orí ọ̀rọ̀ pásítọ̀ tẹ wí o kò sí àjáǹtì ti ṣe òun ní àlejò ní o bàbá àgbà èyí tí wọ́n kọ̀ mú ń bẹ̀ nínú sí àǹsọ̀ tó kọ́ fún tó ọjọ́ àbí mẹ́wàá fún bí méjìlá so àlèwárù rahmaniya ni bàbá kọ́ mú àlèwárù rahmaniya ni bàbá kọ́ mú bàbá bá bẹ̀rẹ̀ sí kà wọ́n wo ìfilẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí kà lọ wọ́n bẹ̀rẹ̀ sí kábọ̀ n ò jẹ́ pé gẹ́gẹ́ bí ẹkùn mọ̀sọ́ lẹ́ẹ̀kọ́ pé ìṣe bàbá ìwà wọn ni alukurani àti suna ń tí a ń wí wọ́n ń fi alukurani jẹ́rìí bẹ́ẹ̀ wọ́n ń fi àdísì jẹ́rìí bẹ́ẹ̀ bàbá wọn bẹ̀rẹ̀ sí kà á bàbá wa pé ọmọ kan wọ́n ní lọ́rí sọ fún àbí tó bá di ẹ̀yìn àlásárì kọ́ wá rí mi ò ìyìn èmi ẹ̀yìn náà lọ́mọ bá bíbí wá ti sọ pé bàbá ní wá tẹ̀lé àlọ́sàlẹ̀ àwọn kí n wá àwọn fẹ́ rí mi o mo ní mo máa ní mo gbọ́ wọ́n máa bẹ ọmọdé tuntun bàbá fẹ́ rí mi sí wọ́n bá bẹ ẹni tàbí tàbí fẹ́ rí mọ́ fẹ́ rí mi náà nù wọ́n fi máa lọ ọbẹ̀ náà ni wọ́n ti pàlẹ́ àyè làtàrí ilé lọ́sà lọ ọbẹ̀ wọ́n ń ká làtàrí mi náà débẹ̀ so wàbí kan mo ní àánà fún la nǹkan wà sí kìí dànù wàbí kan mo ní àánà fún la mo sì túbà wúlù jó. Allahu akbar. Wọ́n wí gbẹ̀gbẹ̀ alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Ìgbà tó àánà fún la. Nyàmàdà. Bọ́mbọ́ nyàmàdà dànù pé ọláwọ́ ọlá ni mo ní ọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀rà títì tí àtọ̀kọ́ gbúmẹ́ lọ́dọ̀ lẹ́lùmí náà bá dé bẹ́lùmí sáà dé ẹlùmí tó tún dípẹ́ bẹ́ẹ̀ mbẹ́ ní ọ̀bá ń sọ pé tó mo ti túbà wúrì dí o iṣẹ́ mi ni wọ́n ní ah, wọ́n ní kẹ́ni ọ̀la àwọn bàbá ní wàá bì mo ti bàjà lórí ẹ̀ ìmọ̀ pé ń sáà náà mo fi kí n má wọ̀ náà ni wàá bì mo sì ti bàjà lórí ẹ̀ gidi gan o tí ó ló pé ìmọ̀ pé

ẹ̀rìfọ́ tọ́lẹ̀ ẹ̀kún ní ìṣe bàbá ń ti wọn ni kí tí a bá ti rí òótọ́ hmm. níbi nǹkan tí a bá ń ṣe bàbá á fi nǹkan ọ̀hún múlẹ̀ ni àgbẹ́kẹ̀lé bàbá ni pé ma hmm. ń já àwùmọ̀ ìzọ́kún mi rọ bí i fantaha wàláhù ma sálà wà mọ̀ ní àádà fáwùlá àṣàbù náà ń fi àkọ́ ìdún sí bàbá máa dìnnú nǹkan òyìnbó bí nǹkan túlẹ̀ kí nǹkan wò rí hmm bọ́dà kò jẹ́ pé nǹkan tí mọ́yí bàbá ń ṣe sí àrípé ń sí àwọn láǹfà lọ́nà kan tí wọ́n ti pé alùkùránì takò àdísí àníbì Muhammad takò bàbá ti nǹkan ọ̀hún lẹ̀ ni èyí mi lákọ̀ọ́kọ́. fàmà ń já àhùmọ̀ ìdọ̀tún mi rọ́bì fantaha falahuma salaf wa amúrúhu ìlàlọ́hì wa mani àádà fa'ulaika ashabun nari hum fiya khalidun. Masha Allah, barakallahu fikum. Bí bàbá ti ṣe ni ẹni tó bá gbọ́ wáàsí tó rí ọ̀rọ̀ ọlọ́run lórí nǹkan tí ń ṣe tí ọ̀dá fantaha tó sì mọ̀wọ́ kò ń bẹ̀ fálàhùmọ̀ sábà tó èyí tó ti ṣe sẹ́yìn pátápátá àtòrí ẹ̀jẹ̀ wà amúrùhù ilallah ọ̀rọ̀ rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló kù sí wà má ní àádà ṣùgbọ́n tó wáyé pé orí ọ̀rọ̀ ọlọ́run fàúlà ìka tí ó mọ̀wọ́ kò ń bí ẹni tí ọ̀dá tí a ní ọ̀dá tí ń ṣe tálùkùrá ní takòun

ni bàbá ti mọ́wọ́ kò ní àti tú bá wúrìdì táwọn ò ṣe mọ́ ẹ̀sùn wọn sọ fún ẹ̀kẹ́ pé bàbá yàtọ̀ fún gbogbo àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ni pé gbogbo àti bàbá ń ṣe wúrìdì gbogbo tí a máa ń pé èèyàn bàbá ọ̀faramọ́ tí wọ́n pè ń bẹ́ẹ̀ àwọn ike iṣẹ́ ẹ̀rìn kan pé ara ẹ̀ tí ò kọ́ mọ́ máa gbé àbọ̀rẹ́ láti lórí lọ́ọ̀bì kan bàbá ọ̀gbà fún arí olè bá bẹ́ẹ̀ máa ń bá wá tẹ̀lé wọn ojú wọn bá ní ìdààmú lọ́wọ́ olè mú àlù ọ̀mùrẹ́rà lọ àkọ́kọ́ ipò ọ̀pọ̀ ọ̀gá ní alórí ọlọ́run máa ń jẹ bàbá mi kọ́. bàbá mi ò sì gba pé máa bọ́ mi sí lọ́kì máa ṣàlùwàlá hmm. wọn ò sì gba pé kẹ́nìkan wá yẹ pé ọmọ wa sọ tí ò sí nínú ọ̀nà fún wọn ọ̀kan nínú ọmọ akéwu wọn ọlọ́run bá ní foríjì òun náà ti lọ ọ̀dọ̀ ọlọ́run so ara àwọn kọ̀líìgì wa ni lọ́dọ̀ wọn ń bọ̀ ya lọ́bàdọ̀ fámíà ẹgbẹ́bá ní ojú àwọn èèyàn sà ń bọ̀ ya ọlọ́ fámíà ọ̀rọ̀ ajọ́ kan wà gbọ́nrún wá sí bàbá bàbá lágbájá kan ó ní ọ̀sàkìyàn ọba jókòó bá àṣẹ máa jókòó wájú wọn tàràfù ti débà nítorí pé ó ti lọ kékeré wọn ní wúrìdì ọba hmm. lọ jókòó lórí àga àti ìwòrán nígbà tí wọ́n yà lọ́pàá ní ó ní àti bóun ní ààwẹ̀ kó wọn má gbá ààwẹ̀ mọ́ bàbá ní àgbọ̀ọ́lá ààwẹ̀ bàbá lọ́dà mọ̀ yẹ fún bọ́ ànàbí Muhammad náà ní ààwẹ̀ báwọn àdúgbò bàbá lọ́dà eléṣù bàbá nígbà bá yánà wọ́n tún bọ̀ ọrùn náà ó nínú náà wọ́n kọ́kọ́ bùn tẹ́lẹ̀ bàbá kí èkí mo ti rí ni oníbẹ̀ẹ́ wò bí dáadáa má dé bí ìmọ̀ ọ̀yá bí àwọn àti lẹ́nu fún ọgbọ́ ojú kan mọ́sí èkó kú sáájú bàbá Allahu Akbar Allahu Akbar ọdún tí bàbá sì wà 2001 pé àwọn òṣèlú dìdì má táwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní bú wọn lóríṣiríṣi ọ̀nà yàǹgbà yàǹbú wọn lọ́tún lọ́sì nígbàgbà gbà wo èmi Abdulwahab Báyọ̀ Ahmed bàbá ké pé gbogbo yẹn ti ń bú mi gbọ́ èèyàn wí fún mi gbọ́dọ̀ dáhùn gbogbo oníkàdúkú àwọn èèyàn ẹni kankan gbọ́dọ̀ dáhùn bá wà níbẹ̀ ń pé lágbájá báyìí bàbá ńlá rẹ̀ ńlá rẹ̀ ńlá rẹ̀ tára bá ń ta yín ẹ̀dìdì kò mẹ́ ẹ gbọ́dọ̀ fèsì hmm. ẹ jẹ́ lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀ jẹ̀kú ni hmm. orílẹ̀ bàbá yàtọ̀ fún ẹnikẹ́ni tí a lè máa pé àyìn kí nígbà ló ti bá ẹ̀yìn bàbá ló ti tọ́mọ̀ bí bàbá ti rí pé ojú ọ̀nà ni ojú ọ̀nà ni bàbá tẹ́rí ọgbọ́ òní ń ṣe wàdìdà náà lọ́kàn bàbá jazakumullahu khairan ah, gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní àti wùwá tẹ́ ti rí báyìí tẹ́ ti rójú ayé bàbá wa ní mad samahatu sheikh muritadọ abdulsalam rahimahullah kọ́nà ọba ní ìkẹ́ wọn dáadáa tẹ bá gbọ́rọ̀ lẹ́nu àwọn bàbá wa tí wọ́n sọ ọ̀rọ̀ yìí ẹ̀rí pé wọ́n sọ fún wa wípé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni bàbá wa ní máàdù ṣe súfì tìjà níyàrí yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni o àmọ́ ń gbà tí ọwọ́ ń lọ tí ọwọ́ parí ní 2001 bàbá tí ó bá wọ́n tún bá pátápátá kú ń bẹ́ẹ̀ mo tún wá ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi àbàbà wa léèrè lórí ọ̀rọ̀ náà ǹjẹ́ ẹ rántí ẹ bàbá wa wípé nígbà bàbá tún bá ní 2001 yìí hmm. ẹ ránṣẹ́ pè mí pé kí n wá sí mahad pẹ́ẹ́fẹ́ hmm. rí mi. Hmm nígbà mo wá dé mad hmm. pẹ̀lú àwọn kájọ wá lọ́gbọ́n náà lọ́hùn hmm. lẹ wá ní kí n mọ bọ̀ wá bá àwọn bàbá bí hmm. àwọn bàbá gangan náà fẹ́ rí mi ǹjẹ́ ló ti ṣẹlẹ̀ yẹn bàbá. sọyìn ohun tó jẹ́ kí n bí wọ́n lè rí bẹ́ẹ̀ ni wípé ní two thousand and one yẹn tí bàbá wa túbá tó kìkì kàn pé bàbá ní má du owó ti túbá o wọn ò ṣe súnfí mọ́ o wọn ò ka sọ̀rọ̀ tó lè fásì mọ́ o wọn ò ṣe wàsífà mọ́ wọn ò ṣe sáwíyà mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti dúró sínú súnà lódidi ah, òkìkí kan inú mi dùn ara mi yá pé ọ̀kan náà bàbá wa ọ̀kan náà àwọn àfáà wa ọlọ́run ti pé kí kó yọwọ́ yọsẹ̀ kó nu tàṣọ́wúfù fọ́ kò pẹ́ sígbà náà náà bàbá wa yìí wọ́n ránṣẹ́ ké sí mi pé àwọn fẹ́ rí mi èmi àti wọn àgọ sọ̀rọ̀ rí àgọ sọ̀rọ̀ rí láyé nígbà tó ń ṣe wọn dọ́dọ̀ mi bàbá wa ní má dùn ó ní bẹ́ẹ̀ ni kò sí pọ́blẹ́mù màá wá níjọ́ báyìí nígbà náà ayé ò sì dáyé fóònù ní Android so ẹni tí wọ́n rántí mi náà ni mo rán padà la bá lọ nígbà tá a débẹ̀ kọ́kọ́ jókòó sínú mọ́ṣáláṣí wọ́n ní wọ́n wà ní kíláàsì wọ́n ń ṣe wọ́n ń káàkiri kíláàsì kan sí kíláàsì kan nígbà tó yá a ti rí bàbá wa ní mad wọ́n wà nínú ọ́fíìsì ṣùgbọ́n wọn ò fi iṣẹ́ tí wọ́n jẹ́ fún mi àwọn bàbá wa ni wọ́n sọ pé àwọn fẹ́ rí mi so nígbà tí à ń wá dé ń bá lọ sálámù sí mu ní èmi tí ẹni kí n yọjú sí yín rèé o ó ní ta ni òun ní ẹni tó ń pè ní àbúrò yìí mọ́ mi kà á ìlú mọ́ ní àhá masha Allah ó sì kí mi dáadáa wọ́n kí mi tàkànlé tàkànlé ẹ wọ́n ní tó ṣẹlẹ̀ ní wípé àwọn bàbá wa náà ni wọ́n fẹ́ rí ọ bá sì ní òwúrú làbá sì jọ lọ sí inú ọ́fíìsì ọ́fíìsì wọn ní ẹ̀kọ́kọ́ kan nísàlẹ̀ làbá lọ nígbà tá a débẹ̀ àbá bàbá ní ìkàlẹ̀ làbá kí wọn nọ́mbà ní àbúrò yìí mọ́ àfọ́ ò ní késẹ́ẹ̀tì àṣírí sàtúlì fàátì mm-hmm. tẹ́ ẹ gbọ́ bàbá ní àbúrò ẹ mọ́nu wàláyé súnmọ́ bíláyé bàbá sì dìde lórí àga wọ́n dìde náà rò mú náà bàbá wa níyì ẹ̀yin làáfà wà àwọn káàdì náà rókún yìí àwọn oníra wọn ní kí mọ̀ wọ́n ní kí mọ̀ wọ́n ti dìde lórí àga tí wọ́n jókòó sí wọ́n sì fà mí sọ́dọ̀ báyìí àga tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn báyìí bàbá ní kí n fi jókòó. àwọn olùkọ́ kan abá wọn lọ́fíìsì lọ́jọ́ náà lọ́hùn wọ́n wà lórí ìnàró èyí àti bàbá náà a wà lórí ìdúró bàbá ní àbúrò ẹ má ẹ jókòó ẹ jókòó ní à bàbá ẹ má nù ẹ fún mi à ẹ má nù ẹ fún mi ọmọ ọmọ ọmọ ọmọ ni mo jẹ́ fún yín bàbá sáà ẹ sá jókòó ẹ sá jókòó ẹ sá jókòó bá jókòó àwọn tí mo kó lẹ́yìn tí mo ní kí wá ṣàyídà invitation mi àbí visitation mi sọ́dọ̀ bàbá wa ní máàdù àwọn náà dúró báyìí wọ́n lọ bíi márùn bàbá ní ẹ̀yin ni àbúrò yìí mọ́ nìkan mú ní bẹ́ẹ̀ ní sa ah, ṣé ìlú yìí náà ni ẹ ti kéwú mo níbẹ̀ ní sàìlú yìí náà ni ọlọ́run ti wá ṣàánú yín débi pé ọlọ́run fún yín ní ahọ́n òtítọ́ lisanu síbíkì wọ́n pè lárúbọ́ bá lọ́jọ́ yẹn ọlọ́run wá fún yín ní lisanu síbíkì tẹ̀yìn fi wá mọ̀ wípé súnfì ìṣìnà ni mo níbẹ̀ ní sa ẹsẹ̀ àríjìnà sí wa lọ́gbàtà wa ti ń ṣe mo ní bàbá àwọn àmàbá wa wọ́n máa ń sọ fún yín náà ní nígbàtásìkò tí tó náà ni àmọ́ ní ti wá tó tọ́lọ̀ fún pé kẹ́ túbá wọ́n ní àlàmìlẹ̀ mo ti túbá mo ti túbá mo ti túbá ẹ́ kùránì lájókòó tí máa dù àdìsí lájókòó tí ẹ́ kéde kan wá máa sọ pé lè fàásì kan ó dọ́gba sí níbẹ̀bẹ̀rún mẹ́fà ó ti túlé kí kí là ń ṣe nú ẹ̀sìn bá ní bàbá ẹ dá fún ẹ mo ti gbọ́ pé ẹ túbá náà ni àti wá kí yín ẹ wá dákun báwo lẹ ṣe kéde fáwọn èèyàn pé ẹ ti túbá ó ní bóò ni mo ṣe bẹ́ẹ̀ mo ní bóyá ká prógrámù lórí ní bcos mo dákọ̀ bcos kára prógrámù kẹsì ẹ̀gbà síbẹ̀ kẹ́ẹ̀ka sọ pé èmi lágbájá ọmọ lágbájá o tí mo ti ń ṣe wíìlì Tìjàníyà bọ̀ látọdún báyìí ọdún báyìí ọdún báyìí ọdún báyìí mo ti wá tún bábà yìí o bàbá ní àbúrò yìí mọ́ àbúrò yìí mọ́ ìwọ sọ pé wọn ló ṣe kézẹ́ẹ̀tì ìwọ lọ̀rọ̀ jẹ́ mọ́ bí su ẹ̀sìn ẹ̀yin lẹ́jọ́ dá nǹkan pọ̀ ìwọ lè lọ ọbẹ̀ wọn so orí àwọn jó mo ti ń ṣe wúrìdí mi máàbì náà mo ti máa ṣe àwọn tí mo fún lọ́wọ́ máàbì náà wọ́n ti wá gbọ́wọ́ ètí ò gbọ́wọ́ máàbì ọ wá gbọ́wọ́ nlé ibi tí mo ti fún wọn lọ́wọ́ náà ni mo ti sọ pé kán lọ jọ̀wọ́ nù mo ti kéde nínú tẹ̀síìrù tá a ṣe lọ yìí mo ti kéde fáyé pé bí ò ṣe mọ́ mo dẹ̀ sọ pé nìkan kan ò gbọ́dọ̀ ké sàràtúlì fáàtì nínú mádùlẹ̀ arọ́bí mọ́ ó ti dè wọ̀ mo ti ṣe tó yẹ kí n ṣe ẹni tí ó bá wá gbàgbọ́ pé mo tú bá kó wá bá mi tí wọn náà lè wá sílé mi tó bá wá sílé mi nínú àwọn tí wọ́n gbọ́ tí wọn ò gbà tẹ́ ń wá sílé mi tó dá sí pé tẹ̀sùn bá tẹ́ ń mú lọ́wọ́ wọ́n ti ń jùlẹ̀ tẹ̀sùbá ọwọ́ ọwọ́ tó mọ̀ fáwọn ń wírì nígbà náà lọ́hùn àlè má fa tẹ̀sùbá wọ́n sì ń ju tẹ̀sùbá wọn lẹ̀ mo ní bàbá ah alihamudulilayi ọkàn mi balẹ̀ pé ẹ túbá pé ẹ adúrú mọ̀tẹ́ ní yìí tí mi bá lọ kú sínú súfí ah ìbànújẹ́ ni ó mọ̀ jẹ́ fún wa ah nílé tọrọ àforíjì fún yín tàbá tẹ́ ẹ bá lọ àmọ́ alihamudulilayi látòní lọ báyìí ah àmọ́ tọrọ àlékún ìkẹ́ ọlọ́ fún tẹ́ ẹ bá tún wá gbó tẹ́ ẹ tọ́ tẹ́ ẹ kúrò láyé á tún wá máa tọrọ àforíjì fún yín lóbi kan sí pé tí n bá ń dákọ̀ àwọn bàbá láyé bàbá àwọn bàbá àwọn bàbá àwọn bàbá àwọn bàbá tẹ́ ti mọ ohun tí n bá dákọ̀ bàbá wa ní máàdù ní sọ pé kọ́lọ̀ ọba ní foríjì hàn torí pé wọ́n kú sí inú àsùnà wọ́n kú sínú alìsílám wọ́n sì kú sínú àsùnà bàbá ti yọwọ́ yọsẹ̀ fún tí ń jẹ́ àtàsọ́wúfù àtọ̀ríkọ̀ àtìjàníyà pátápátá so bí àárín yẹn bí ó sì jẹ́ nìyẹn ẹ wá dàpọ̀ bàbá wa wọ́n ń pè nìkan ní bàbá W.O. Lawal ah. bàbá W.O. Lawal yìí mo súnmọ́ wọn díẹ̀ àwọn náà sọ àlákọ̀ wọn ìbáṣepọ̀ wọn pẹ̀lú bàbá ní mahad wọ́n ní akẹ́kọ̀ọ́ làwọn jẹ́ sí wọn àwọn sì jẹ́ bí ọ̀rẹ́ sí wọn àwọn làwọn kọ́kọ́ túbá nínú àwọn tí ń ṣe wúrì tó súnmọ́ bàbá táwọn tí wàá fi ọ̀rọ̀ yìí tó bàbá létí ń gbà náà àmọ́ tí ọlọ́run pé kásìkò tí ì tó kí lẹ sọ fún wa díẹ̀ nípa bàbá wa W.O. Lawal. bàbá wa W.O. Lawal. naam. alhaj abdulwahab muhammadu al-awwal. Al ní ring road ọlọ́run bá kẹ́ bàbá náà hmm? ọlọ́run bá ń gẹ̀ wọ́n bá ń ṣe fóòsì mi fún wọn àtàwọn àtàwọn àbọ̀ máàdì ọlọ́run mọ́ yà wọ́n ní yúàlì kìí àbújọ wọn jẹjọ́ máa ń lé àlìján náà àwa náà olúwàlà. nígbà táwa ti dé ọ̀dọ̀ bàbá máàdì láti mọ bàbá dobió làwà pẹ̀lú wọn a sì bá nínú ọ̀tàn pé wọ́n jọ wà léwe tí a jọ ń kéwú lọ́dọ̀ bàbá torí bàbá wa máàdì bàbá wa fadilatu sheikh abdulsalam bunu zubair ó jọ ń kéwú ń bẹ̀ ni ṣùgbọ́n bàbá wa máàdì jù wọn lọ lọ́jọ́ orí ṣùgbọ́n wọn á múra wọn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ èyí náà wọn wá ṣe títí dàgbà tí bàbá làwárí tí wọ́n yà lọ sí ibòmíì tí àwọn tí àlọ́ bí eh, eh, àṣẹ sí àṣẹ nǹkan kẹgbà wo tẹ́bí àìrùn yẹn ti mọ̀ wọn ṣùgbọ́n wọn wá bàbá máàdì lẹ́ nígbà kan tí a bá bí bàbá láwà àgbàfẹ́ ṣe nǹkan kan báyìí kí wọ́n tó ṣe nǹkan òun ọkọ̀kọ́ tó mọ̀ bá má dé fún tẹ́ẹ̀fẹ̀sẹ̀ sí kí n ṣe òun kódà wọn bá bá fẹ́ àwọn ìyàwó tí wọ́n fẹ́ hmm, tàlákọ̀ọ́kọ́ nìkan ni mi ò lè sọ wọ́n wà lọ́wọ́ pé mọ̀rọ̀mọ̀bìnrin mo fẹ́ fẹ́ o bàbá bá ní wọ́n máa lọ rí fẹ́ inú fi jẹ́ pé gbogbo tí bàbá má dé bá ń ṣe ni bàbá ńlá wà lè máa ṣe títí títí ó fi di pé wọ́n háyà àwọn àyàwó wọn tó bàbá máa ń gbogbo tó ní àwọn abúgbé ọkọ̀ ajáde hmm. ọkọ̀ ajáde ọkọ̀ ajáde ọkọ̀ ajáde tó tí wọ́n ṣe pé àwọn àyà wa tí wọ́n jẹ́ yàwó àbálà wà lù wọ́n jẹ́ arúgbó tó àgbàdo há wọn lọ́wọ́ wò pé kí ló tún kù sí àwọn òsì ṣe o lẹ́yìn ìgbà tí bàbá máa lù wá ṣaláìsí tán bàbá làwà lù mọ́ wá lọ́dọ̀ wọn jọ kan wọ́n sọ fún pé gbogbo nǹkan bàbá máa lù máa sọ fún mi o tọ́wákàtọ́ yẹ kí n ṣe o ìwọ lọ́kàn ní ìsìn o tó ọba sáláì máa tọ́ tó ayẹ ń ṣe fún ìwọ lọ́jẹ̀jọ́ rẹ̀ wájú ọlọ́run ọlọ́mọdé ń jẹjọ́ burú níbi tí àwọn tán pé kí á tó náà tá sí àwọn náà tá sínú bàbá má dìde tó wọ́n jọ fẹ́ràn ara wọn nígbà sì tù bá wúrìdì lóòótọ́ èmi máa ń tàn án gbọ́ nítorí pé àyàtọ̀ látù rí pàtì sí ọ̀sọ̀ọ̀sọ̀ sínú kásẹ́ẹ̀tì náà ń bò tí bàbá tún bá lè fún wa pé kódà wa kan tó ti báyìí báyìí báyìí báyìí nàbẹ̀rẹ̀ abúlé ń wá ń kú jọ ọ̀nà àá ńlá yìí náà lọ́mọ ọ̀hún tó múlá ẹ bá ránṣẹ́ mo fẹ́ rí mi wá ránṣẹ́ wá rí wá rí mi o nígbà pé bàbá tí bàbá ṣe rí mi ní abá tí adigun nìkan ìmọ̀ kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ ti wọn wọ́n ti gbà pé àáfàá rẹ̀ ó lè ti sẹ́sẹ̀ lóṣù náà olùdẹ̀rẹ̀ àbáàlù lọ́dọ̀ wọ́n sì máa palé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ní bàbá ẹ̀dá pẹ̀ jókòó ọmọ bá ti dá wọn alhamdulillah kọ́lọ̀ kódà nígbà tí lẹ́nẹ́ 2001 yẹn àwẹ̀ tí ń ṣe tẹ̀sírì sára ìlàwò yẹn wọ́n bẹ̀rẹ̀ wúrìdì ní ẹ̀yìn àlásàrì ní hmm. mahad ọwọ́ àdìjọ́ sẹ́jú àbájọ́ pẹ́tẹ́ àwọn òṣèwúrìdì àwọn àti tí ó àwọn ọjọ́ Hmm. ní mọ́sálásí máàdì lẹ́yìn tafsir tẹnu aláàrin tafsir làwọn kaba tún jókòó bí wọ́n ti máa jókòó dáwọ́ tún sí atọ́lẹ̀ <laughs> bàbá ti ti jáde ní wọ́n tó máa bàbá ẹ̀yìn lẹ́mọ̀ lẹ́yìn tó bí ah, àwọn àwọn bàbá bá wọn bàbá afárá ọya ní gbogbo tí ní àti sọ àtàtọ ní ọya bàbá ẹjáde fóònù ọgbà mi ní àyín ìgbà àfẹ́wé ẹjáde fóònù ọgbà tiwa ní ìgbà tẹ́yọ máa tẹnu bẹ́ẹ̀ nígbà tí bàbá síra síra yẹn gbàtí ilé ìbádé ánàkúnra wọn náà pẹ́ wá wúlì bàbá bẹ́ẹ̀ ni gbàtí ó yìn téèyàn á bẹ̀rẹ̀ sí pọ̀ bàbá ni wá ní kí wọ́n lọ rí ṣe ọ́ndúrẹ́dì tí àyẹ̀rẹ́ láyẹ̀ wà wọ́n á ti bàbá jẹ́ bàbá ti tó nítò fi tí bá ṣe má hmm. bọ́wá jẹ́ pé ọyẹ kó o túbá nígbà ìrìn tó sá pàá tó rà mí wọ́n tún tún tún tún tún tàbí mi. Allahu akbar alhamdulillah. wọ́n náwó sí gan o. Allahu akbar àmì ọ̀rọ̀ Allahu akbar àmì Allahu akbar sí mẹ́fàlá. ah alhamdulillah. Ah, bàbá ó ní sọ̀látù sábìkì sọnù ṣe ẹ̀tìrí gọ́ báyìí in tó ju yín ò tó òun lẹ̀ ń sọ mo ti sọ fún yín síwájú mo ní àrùkùnrin awal mínísítà sọ wúfù òun ni àlẹ́kẹ́líbù wà lè fẹ̀rọ̀ irọ́ pípa àti ìmọ̀ parọ́ mọ́ni orígun àkọ́kọ́ ní ẹ̀sìn yìí nìyẹn. àwa ń bẹ ń bàdàn díẹ̀ nínú ohun tí ó ṣẹlẹ̀ ó wa ṣùgbọ́n àwọn tí wọ́n mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n mọ̀ àárín ẹ̀ tí wọ́n mọ̀ parí àwọn ni ẹ̀ ń gbọ́ lẹ́nu wọn ní PA personal assistant ipò tí wọ́n wà nìyẹn nígbà tí bàbá wa ń bẹ wọ́n sojú wọ́n tún sẹ́yìn wọ́n sojú wọ́n tún sẹ́yìn nítorí náà eh, ẹni tàbá ń sọ̀rọ̀ àwọn bàbá bàbá àmọ́ ìwé ti bàbá máa dùn lẹ̀ ní o pé bàbá máa dùn àwọn kú sínú súnà ni o sẹ́wọ́n bàbá tẹ̀yìn wíhun àwọn ọ̀mọ́rú kú tí wọ́n kú ti wọn ṣùgbọ́n bàbá tiwa nìbàdàn wọ́n kú sínú súnà ni kílẹ̀ tó fẹ́ sọ báyìí bàbá oní sọ̀rọ̀tù sábìkì sọnù àtọmọ rẹ̀ wèrè kí lẹ fẹ́ sọ báyìí àníṣẹ́ ìsìnà ní súfì ẹ lọ kúrò níbẹ̀ ẹ má fẹ́ bá nàbí wà lìjẹ́ náà kó ẹ rí amọ́sọ wípé rọ̀dìtù bí láìrọ̀ ba wábìlì ìsìlámì dínà a bá sọ pé rọ̀dìtù bí ìtumọ̀ ẹni wípé èmi ò tún ní mú olúwa mi ìmọ̀ pẹ̀lú àlọ́ọ̀ mo ti yọ́nú sí àlọ́ọ̀ pé òun nìkan lolúwa mi èmi ò ní tún mú ẹlòmíì mọ́ ní olúwa pẹ̀lú àlọ́ọ̀ wọ́n bí ìsìláàmù dínà mo yọ́nú sí ìsìláàmù lẹ́sìn kí ni ìtumọ̀ ìtumọ̀ ẹni pé ìsìláàmù nìkan ló máa tó mi èmi ò tún ní ṣe àtọ́júràn lọ sínú ẹ̀sìn míì mọ́ ìsìláàmù sì rèé ó ti lójú ọ̀nà ojú ọ̀nà rẹ̀ náà sì ni àsùnà ànàbàwìyà àsùnà ànàbàwìyà láti sọ pé kẹgbà títún pẹ̀lú súnà ànábì òkè wábì Muhammadin nabiyya wa rasula mo sì yọ́nú sí Muhammadu ní ànábì àti ní òjíṣẹ́ ìtumọ̀ ẹni wípé èmi ò ní sọ àfáàká àfáàká ìlànà rẹ̀ màá gba tító pẹ̀lú rẹ̀ nítorí náà ó tàbára wa sọ nìyí káàrin kápọ̀ káti wà lìjẹ́ náà yóò fi yẹ wá ní sẹ́yìn bá wá takú pé bídíà ṣètánì lẹ́fẹ́ máa ṣe torí pé ẹ ti kó ìjọjọ ẹ ti kó àwọn obìnrin olóbìn àbí gbogbo ayé ti rí àwọn obìnrin olóbìn iṣẹ́ kójọ tẹ́ǹtú jẹ tẹ́ǹtú jẹ kò dábẹ́ o ẹ̀lọ́túbá o pẹ̀lú ògbọ́lọ́ mú kí àwọn bàbá tọ́yì tọ́yì lábàá sí ọlọ́run bá ní kẹ́ ọ̀rọ̀ àwọn àgbà níwájú àdúgbò àwọn bàbá bàbá tó gbà sí ẹ̀tọ́ lọ́hùn ìtọ́jà àìmọ̀ tí a bá ṣe ọlọ́run tí wọ́n fúri ẹ̀jẹ̀ wọn jẹ̀lé nígbà wọn kẹjọ tẹlẹ àmà tọrọ wọn wà lásọ àfihàn iná sí iná àwọkọọnà ìtọ́ jẹ́ ìgbàgbé àbí ìtọ́ bá jẹ́ àṣìṣe olùbàdàn fúri ẹ̀jẹ̀ gbogbo wọn fúri ẹ̀jẹ̀ gbogbo àwa náà ọlá ìfúnjẹ ọlọ́run kó tó di pé bàbá tó bá wúdìdì ìlọ̀pọ̀lọpọ̀ àwọn oníwìdí ò ti fẹ́ràn bàbá ìtú gbogbo àwọn táwọn máa ti bàbá yìí bàbá ò lọ́wọ́ sí gbogbo ránù tẹ́ mọ́ ṣe tẹ́wú ṣe ìwù bàbá ilá ilá lọ bàbá bàbá bàbá ọ̀bàbá so ẹ ń bá ń bẹ́ ń bẹ̀ níjọ́ tí bàbá wa Sheikh Bello ní gbági níjọ́ wọn ṣaláìsí bàbá má dùn sí wà àtijọ́ náà lọ́hùn ẹ bá ń bẹ́ ń bí yọ gbọ́ gbólógbòlù ọ̀rọ̀ tí a wá sọ sí yàn ìjọ náà lọ ìjọ náà lọ hmm. wọn ọ̀dẹ̀ tí ìtúbà wíìlì ìjọ yìí gbà yẹn hmm. ìṣe bàbá ń gbà yẹn ni ọ̀jẹ́ káwọn èèyàn ó fi gbogbo ara fẹ́ràn wọn hmm. lórí pé bàbá yìí ti wo táwọn máa ṣe yẹn àwọn òyà dìgbò lúkí eh, eh, láti lè eh, pàtàkì fi ṣe wíìlì yìí dépò pé 1974 ṣé nǹkan ó là wá ó tún dé sílé àájàbìlà méjì níbẹ̀rẹ̀ gẹ́bí ìṣe wọn bàbá wọn fẹ́ lọ kí wọ́n ti áṣe kẹta bàbá ilẹ̀ bí bàbá bá ṣe gbé kí wọ́n méjì bàbá wọlé <laughs> so bàbá wa débẹ̀ àwọn èèyàn ṣe gidigidigidi wọ́n wọ́n òjé wọ́n wọ́n bàbá wọn wá dúró nígbà ìyàn bàbá ń sọkún ọ̀jẹ́ àwọn olówó ká padà ní mọ́là ń ta ní tọ́jú ọmọ akéwù bàbá káwó là yẹn Haúsá hmm. Kánò ni wọ́n wá yọjú lókè ìjọba wọ́n ọwà àwọn lọ́dọ̀ lọ́dẹ̀ mú bàbá rẹ̀ mú àmú dé báyìí tó ti ní Okay, n tó kọ gẹ́gẹ́ bí ẹn tó fún yẹn ní Ibrahim Alikawula Alikawula. Kò fi ṣéèkù kún. Kò fi ṣéèkù kún fàfàlà. Kódà fàfàlà yìí. Ṣé ẹ gbọ́ bá wọn? Mara Sani, ọlọ́run bá ń foríjì bá ń kẹ́ wọn. Ń gbogbo àti à ń bẹ láyé ní àwọn bá wà lẹ́kọ̀ọ́ tí ń bá lè bọ́ọ̀dọ̀ wọn ní dé sí. Wọ́n ni wọ́n gbà mí lálejò ọ̀rọ̀ pọ̀ láàrin àwa wọn. Hmm èmi wọ́n jọ fa ọ̀rọ̀ ní wíìdì ni wọ́n sọ fún pé wíìdì èyí táwọn ṣe tó ní ṣúúdù ti èyí tí àwọn ará fúfà gbé kalẹ̀ ń jọ́ sí hmm. ní àwọn làwọn ṣe ń tà wọn hmm. tó yẹ sí wípé nígbà nàìjíríà náà tí àwọn tí wọ́n fi ń ṣe tí wọn ní Cairo ẹni tó jẹ́ olórin wọn pátápátá ní tọ́jọ́ olórí àwọn onítọ̀ eh, ní kàtìjà ní Cairo nígbà níjọ náà lọ́hùn fíríjì ní tàǹsọ́ọ̀bù rẹ̀ mọ̀ débẹ̀ mo délé ẹ̀ ní túnẹ̀sì jù tẹ́mtì bàbá tó yẹ pé lọ́jọ́ lórí bẹ̀ tẹ́lẹ̀ ní máa <laughs> àwọn ṣégéṣégé <laughs> ṣégéṣégé oh, oh, oh. yẹ́ ma fò obì olóbì wọ́n ma fi ṣe àlejò ẹ̀wọ̀n rẹ̀ ṣe wù ká ẹ̀ẹ́dẹ́lẹ́ ọlọ́run kó fi alẹ́ ní ìmọ̀nà kó di amọ́nà èyí tí ọlọ́run fi mọ̀ wáyé ọlọ́run fẹ́ jẹ́ wá rílẹ̀ ń bẹ̀ kó jẹ́ kó rí ìsìlámù náà ní àtàlé ọgbọ́dá àjọ kan sọ ọlọ́run. ní kó mọ́ bàbá wa bàbá wa sàmátù sheikh murtado abdulsalam wọ́n tún bá pátápátá kó ń bi súfí pátápátá nítorí pé sùúrù làwọn máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. nìyàn ti pé ìráyé sá ẹ má sọ bàbá wọn mà pé bàbá ráyé sá hmm. ló fi jẹ́ pé láti ọdún táwa ti débẹ̀ títí títí tí àwa là á fọ aṣọ bàbá máa jù ọ̀nà ọ̀gbà sọ wọn fún olú kílí náà gbàpọ̀ rí bàbá sì bá wọn fọ táwa ti ẹ̀ fi káàtì sí wẹ́dẹ́wẹ́dẹ́ báyìí ni bàbá sì fẹ́ lọ ọ̀ lọ sí ẹyọ géètì tí ó tí ó sí ọ̀gbẹ́ ọ̀gbẹ́ gẹ́gẹ́ tá àdọ́rọ̀ náà ní gẹ́tọ́ọ̀sì bàbá ọ̀gbà òní báyìí wọ̀rú ẹ̀ ẹnikẹ́ni nínú wọn náà tí a sì mọ bàbá yìí kí wọ́n sọ tó tàn rí ewu kan lọ́rùn bàbá yìí tí ó jẹ́ pé wọ́n gbá ìlú aṣọ tí ṣé òun mú tàdá wọ̀ ìlú wù mí wọ́n lọ yéra bàbá ìlà rú ẹ̀. wọ́n sọ fún máa dì lọ kí wọ́n bá kí mẹ́tàn wọ́n wọ́n bá tán àjẹ́láì aṣọ ọ̀rẹ́ tí ọ̀kan mo ní ọ̀wọ́n yìí hmm. ìgbò tá a tún ti tọ́ sí ọ Allahu akbar irú aṣọ yìí ti tọ́ sí ọ láti máa wọ̀ Allahu akbar ọkà náà fún mi àìsàn náà àwọn kan tí lọ ọlọ́run tẹ́pẹ́ wátá ni níjọ́ ìlàdí lágbàgbàdà wọ́n wọ́lẹ̀ tẹ́ ń pẹ́ ẹ̀kàn kan wà ń bá wọn fẹ́rẹ̀ máa sàtọ́hùn tẹ́rí tí bàbá máa lè wé àtọ́ àtọ́ láíláí òṣèlẹ̀ rí ẹ̀ẹ́ ti gbàgbà bàbá lágége sáńgbé ní sọ pé ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gbogbo àwọn nǹkan àjọ kí gbogbo ọlọ́run ọ̀fẹ́ wọn ni àwọn jìnnà fi tẹ́rí bàbá wa in tó mo lérò pé wọ́lọ́wọ́ adam ohun tó ti àwọn bàbá wa wọ̀nyẹn lọ sínú súfí òní pé zúdù ń bẹ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá introduce sufi sí wọn pé ah, àwọn sufi gangan ní máa ṣe zúdù hmm. whereas àwọn sọ̀hábà èdè tí wọ́n ń lò ìsìlá àti wọn mùsọ́láwù ti wà nínú ìsìláàmù òní zuhud ìráyésá hmm. but àwọn sufi yìí wọ́n wá dọ́gbọ́n sàbá sáàrin wa wọ́n pera wọn ní zuhad wọ́n pera wọn ní obadu wọ́n pèrè àwọn nínú sáàpù gbogbo oko tó dáa tó dáa tó dáa ìyẹn ní wọ́n fi ẹ̀ǹtá ìsàn bàbá táwọn òfin mọ̀ pé nǹkan mi ń bẹ lábẹ́ rẹ̀. kódà ń gbà sí ọ̀bà túbá yà ah, ń túbá wọ́n sọ ìtàkà fún mi hmm. hmm, ènì fẹ́ dákọ̀ olúwa rẹ̀ wọ́n sọ bàbá òun fún mi àáfà ńlá ni nílùú bàdà yìí nínú àti àwọn alóòkọ ń àrùn gúdì ní tó kọjọ yóò àná àgbà wọ́n bọ̀wọ́ rẹ̀ wọ́n sí tó ń wọ́n á yá tí wọ́n ní wọ́n ṣe wàsálà àti tẹ́lifí àbẹ́hùn tí a máa ṣeun ọbẹ̀ wọ́n wà wàsọ́là tọ́bá ti á wàsọ́là kí ni lẹ́yìn tó ṣe ṣe ṣe ṣe ṣe bàbá wá kí ni lẹ́yìn bàbá ní fóònù kí lè yìí tébù kí lè yìí àga tó wọ́n ẹ̀ dí ẹ̀gbọ́n ọdún díọ̀ kí lélẹ̀ ọwọ́ kí lélẹ̀ yóò ti tà gẹ́gẹ́ wọ wọ́n ní tọ́kẹ̀lọ́ ká mẹ́fí wọn bá sọ pé anagun láwù ẹgbẹ́ ìdíkọ̀ sára bá ń bẹ́ bẹ́ẹ̀ bí ń ṣeun ẹgbẹ́ ti nílé ìpè kí lélẹ̀ yẹ fi ọlọ́run nílé yìí ọlọ́run nílé yìí ọlọ́run wọ́n ní bàbá wa ní ọlọ́run wa dì nílùú

tí mo fọwọ́ kọ bò láti rí ó lòun lè mú àlùkùránì báyìí kóun ó ti bọ̀ ní ìbẹ̀ ààrẹ ọmọ ẹ̀láyé ní èdè òun ló ń bi lẹ́yìn lójú àná pé ẹ́ gidi ó bọ̀ náà ìgbẹ́ ọlọ́run ọlọ́run. <laughs> tẹ́gbọ́ ibi tí wọ́n tì yín lọ́nu o tá a bá ń sọ fún yín pé ẹ̀tọ́ wí náà ọlọ́dúnkọ́ náà túbá o gbọ́dọ̀ ó túbá sáájú ní ẹgbẹ́ alhamdulilayi oko parun ni súfí àwọn àgbàlagbà rẹ̀ o ẹnu àgbàlóbì mọ́ gbó sí o àwọn àgbàlagbà ni wọ́n sọ̀rọ̀ yìí o tẹ̀rí bá nìsín sórí gbogbo òsìsẹ́ wà lẹ́sẹ̀ kùkú tó ò tí ì mọbi tí wọ́n ń wọ̀ ọ lọ o ò tí ì bíyà ni tó bá ti ṣe tẹ́rí bíyà gbogbo nǹkan ló pè lọ́lọ́run kó tó lè wà sọ́là tó ọ̀bá gbà pé ẹ̀dá lọ́lọ́run ọlọ́ọ̀lẹ̀dá o lè wà sọ́lá tó èkú o lè wà sọ́lá títí tó fi kú nítorí náà